uh, this is giant carrot so nǹkan tá a fẹ́ ṣe láàárọ̀ is trimming wọ́n ṣe ń trim picture easy way láti trim picture so let's start uh, máa lọ sínú folder tí mo tọ́jú picture yẹn sí famous Nigeria musician Timi Dakolo so òun ni mo fẹ́ trim out mo right click lórí ẹ̀ so mo lọ sí version photoshop tí mo fẹ́ lò mí ó wù mí kí n lo cc two thousand and fifteen ló wù mí kí n lo this time so bí picture ṣe wá ń sìn yìí ṣẹ̀rí lock tó wà ń with this lock you cannot trim this picture and get a clean background ẹ lè ní clean background tẹ bá trim ẹ pẹ̀lú lock yìí ẹ wá síbì ẹ bá ti click lock yìí ó máa unlock ẹ nínú cc but tó bá jẹ́ other versions you have to double tap it kó tó unlock so tó bá ti unlock bẹ́ẹ̀ yẹn the next thing tẹ́ máa ṣe is ẹ máa lo command plus or minus lórí mac but tó bá jẹ́ lórí pc control plus or minus so plus lè lè báyìí you see so because èèyàn gbọ́dọ̀ rí nǹkan téèyàn fẹ́ trim kó tóbi dáadáa so bó ṣe tóbi ń sìn yìí let me plus it one more máa ń like ẹ̀ kó tóbi dáadáa bóyá tóbi ń sìn ó easy fún mi láti láti work around so this is my pen tool pen tool ni máa kọ́kọ́ fi draw round from here like this máa fi trim ẹ̀ dáadáa máa make sure pé edge ni mo mú máa fi trim gbogbo edge yẹn kanlẹ̀ like click then carefully mo ṣe plenty dot why because mo fẹ́ kó wà realistic but tó bá dé àwọn ibì kan máa ní láti ṣe bigger move like this see láti bí síbí. Si ẹ máa wo move yẹn mo hold it down mo click down then mo drag ẹ pé mo ti cover gbogbo ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ yẹn so pẹ̀lú nǹkan tó wà bíi tí n bá kàn click lásán báyìí ó máa ó máa wọ́ so the only thing i can do here is máa lo alt alt màá tẹ alt mọ́lẹ̀ ó ṣe rí nǹkan tó fún mi so tí n bá click níbi ó máa cut shape ìsàlẹ̀ kúrò so i can continue see so now I can continue my shape anybody I want to show you ò fear. anybody I want to show you ò jí anybody I want to show you ò fear. anybody. so you join everything together you see it brought out a circle you see that circle means you can now join it then now they are all together so as it is now let me minus back everything is all together all together so all you just have to do is come to this tool tó be. bí is a very powerful tool it is called direct selection tool yìí very important you can use it to select anything let me bring it out ẹ̀rí bóyá bí bóyá ó jáde síta tó jẹ́ pé ó yẹ kó wọnú just click and you can push it in you see push it out pé kó dúró sórí ibi tó yẹ kó dúró sí you can easily use it to adjust ibi tí kò bá adjust dáadáa. let me bring it closer so you can see so you can use it to adjust every bit of it everywhere you select wrongly can be adjusted then when you are done adjusting I use different methods me I'll just right click on it and say make selection má ti right click lórí ẹ̀ má ní wàá sí make selection tí bá ti wá sí make selection tí bá ti click ẹ̀ ó ní pé kí n fún feather kẹ́gbẹ́ ẹ̀ kó rọra light díẹ̀ but má like ẹ̀ kó wà ní zero kó lè sharp so i click ok ṣé ẹ ti rí pé ó ti fa line sí gbogbo bẹ̀yẹn bẹ̀yẹn gbogbo ibi tó fa line sí yẹn gbogbo bẹ̀yẹn ni mo fẹ́ yọ jáde then two ways ni mo lè fi yọ nínú kí ṣe command c command v á fún ní another layer ó máa ṣì keep layer wa tìsàlẹ̀ yìí ẹ jẹ́ kí n ṣe command c command v ṣe tiri pé ó ti fún another layer tá a bá close layer yìí ṣe yìí sí so mo ti make another copy sókè nìyẹn mo copy and paste nìyẹn so gbogbo ihò tó wà níbi ẹ̀gbẹ́ yìí i will do the same thing or kí n wá lo because nǹkan tí mo fẹ́ trim pọ̀ mo lè lo another tool which is uh, polygonal layer two láti fi three níbí so as usual let's plus plus plus and we come to the edge. Don't fear anybody, you want to disgrace me. dédìí ẹ̀ǹdẹ̀ bẹ́ẹ̀ a kàn máa delete òun ti fi line yẹn kò need wàhálà pé kíní kankan tàbá kan tẹ delete ṣe ẹ ti rí pa àti delete yẹn kúrò àwa sẹ̀gbẹ̀n bíi náà a máa ṣe the same thing let's put it ibi tó wà it means pé a lè ṣe double lẹ́ẹ̀kan náà tàbá a lè trim púpọ̀ lẹ́ẹ̀kan náà káṣẹ̀ wá delete ẹ̀ bọ̀ ẹ jẹ́ kí n fi sí ẹyọ kọ̀ọ̀kan ẹ try gbogbo àwọn nǹkan tó wà bí iṣẹ́ máa mọṣẹ́ wọn tán ṣe that's the way people learn so ní ìsìn a ní clear picture of this man so tó bá ń wà irú picture sálẹ̀ yìí sìn ẹlòmíì máa ní pé òun fẹ́ kí ó blur pé àwọn fẹ́ kí background mi blur ju foreground lọ so once that ti trim yẹn ta ti ní tìsàlẹ̀ lọ́tọ̀ a lè wá sí orí àwọn effect wa ká wá sí filter ká lọ sí blur a lè lo Gaussian blur òun Gaussian blur díẹ̀ ṣẹ́ ti rí ẹ̀yìn yẹn tún blur ju wájú lọ díẹ̀ ẹ lè control blurriness ẹ lè blur ẹ̀ pátápátá nǹkan tó bá wù yín lẹ lè fi ṣe so another method láti ní background mi lẹ́yìn iṣẹ́ tá a bá ṣe lélẹ̀ ẹ jẹ́ ká cancel ẹ̀ so because original picture wa ni tó bá ń wà á lè wá síbi síbi ká create free new layer ṣe ti rí new layer la create a lè wá sí color níbi ká mú paint bucket black ló wà níbi ká da gbogbo black yẹn sí ṣe ti rí ẹ rí i pé àwọn ibi tá a trim dáadáa nílé lókè yìí in case tó bá nírú situation yìí tí ẹ trim dáadáa báyìí tí iṣẹ́ yẹn dẹ̀ ní láti lọ ọgbọ́n téèyàn máa tún dá sí wà ẹ kàn wá sí di picture yín bì ẹ tẹ command mọ́lẹ̀ ẹ wá bọ́ síbì tẹ bá ti click ẹ ó máa trace ẹ fúnra rẹ tó bá trace ẹ ẹ lo plus kẹ fi gbé wá sókè then space kẹ hold space down láti fi push ok ṣe rí ibi tí kò clean yẹn lélẹ̀ so a wá sí clone stamp yìí a wá a reduce ẹ pẹ̀lú bracket we have bracket in bracket out bracket a wá ti reduce ẹ pẹ̀lú bracket yẹn a mú bí apá abirun ẹ̀ tá a fẹ́ lò fi fíìlì ibi òkè yẹn a wá tẹ hot mọ́lẹ̀ a click ẹ̀ a gbọ́wọ́ kúrò ní hot a wá lọ síbi òkè yẹn ó ṣe wà yẹn sìn ó ń irun yẹn níbẹ̀ yẹn lókè bẹ́ẹ̀ yẹn gbogbo àwọn ibi tá a rántí ṣe ó clean so ó fi irun fìlẹ̀ so wọn ní mọ̀ pé a trim ẹ̀ dáadáa ọgbọ́n tó máa ń lò fún irun nìyẹn tó máa fi ń dàbí kó perfect nígbà mi pé ṣe wà báyìí kó bad but tẹ bá sì fẹ́ ṣe kó jọ ọrùn gangan ọgbọ́n tá a máa ń dá lélẹ̀ a máa wá sí ibi máa ń lo eraser tool máa ń lo ọwọ́ yìí small gíì náà tí bá ti wá síbi màá wá right click tí bá right click ṣe ti rí mo lè wá sí brush tó jẹ́ pé kò wá settled let me come here and see the name of uh, uh, a lè lọ sí assorted ok inú assorted yìí sìn ó láwọn ṣàkàṣàkà kan a lè wàá mú kan nù ẹ̀ ká search fún any brush tó tá a máa rí pé ó wà ok bóyá wet brush ok wet brush láwọn dot dot yẹn a kàn lè mú eléyìí tá a bá ti mú eléyìí ṣe rí bó ṣe rí àwa lò ẹ̀ dáadáa click empty space to let that one disappear or ká fi bracket in bracket out yẹn akànra máa fi tì í sínú díẹ̀díẹ̀ ni so kò ní jẹ́ kó sharp ẹ jẹ́ ká sọ strength ẹ̀ di one hundred full strength so tá a bá fi tì sínú bẹ́ẹ̀ yẹn ọ̀ ká fi tì síta díẹ̀díẹ̀ tá a bá máa ṣe lẹ́mi scale it high so you can see it this is detailing and detail nǹkan tá à ń ṣe ni ẹ rí ẹ ti rí tá a bá fi jẹrun yẹn díẹ̀díẹ̀ sísàlẹ̀ ó máa dàbí pé irun gangan ni ẹni tó trim tán sìn yìí tó wá rí i pé bíi etí ṣe rí pé ó ń ṣò white Could Kudereko show white and you can just use this our laser tool and just trim that white edge away all those sharp sharp white stuff and trim them away with style maintain the way then let's go back inside so we have a nice timida cool look if we like this black let's turn to white let's click we use this to change then let's use our brush click in and out with brackets bracket in bracket out bracket in bracket out so let me bracket out and just stamp this click once you see the effect it gives us click twice see click click click can as well just fill it up you see the effect the the radial effect that is giving us if you like you can pick another color maybe yellow and add it to the edge just keep playing around it you can do whatever you like with it you still have your style so that is trimming then this last edge let me use pick two this last edge you wouldn't like it to show that way so you can just click come to our crop tool then crop it up and see yes I've cropped it so you have this still okay so that is it about this class i'm very sure with this you can do a lot of stuffs you see even if you like you can export like this you can export this plane like this and that that reminds me to export out like this all you just have to do if you export want to export transparent you come to file export export as then it brings it for you can come here and say png or jpeg or anything but png makes it transparent if you don't want to do that you can just say save file save as then you come to this place you look for your setting png so me i'll save it as png because i want to use it for advert then png and i say save okay so i have it as png the way it is so that is it about this class let's close for further use you can save this and keep it as a, uh, a uh, photoshop file but me i'm just going to delete it because i think i've gotten everything i want in it so don't save but look at what i saved the png i saved you see it is so plain plain that it can stand out on any material so this is my team that Akolo trimmed out thanks for watching the tutorial and still Giant Carrots Limited you can check me out on Facebook Instagram anywhere Let me check ẹ mo wà lórí Instagram lórí Facebook lórí WhatsApp our address from the Instagram you can easily trace us on WhatsApp and you can enjoy more tutorials thank you.